ọlọ́run mi dákun má gbà o ọlọ́run mi dákun má gbà fún wọn ẹlẹ́dá mi dákun má gbà o kọmọ aráyé pa mí dà ṣáìdá ọlọ́run mi dákun má gbà o ẹlẹ́dàá mi dákun má gbà fún wọn ọlọ́run mi dákun má gbà o kọ́ máa ráyé pa mí dà ṣáìdá. níbikíbi tí o ti ń gbóhùn mi mo fẹ́ kí o kọ orin yẹn mo sì fẹ́ kó gba gbólóhùn àdúrà yìí ní kíákíá wípé olúwa ta lẹni náà tó ń làkàkà tí ò sinmi tọ̀sán tòru tó fẹ́ yí àyànmọ́ mi pò ta lẹni náà tó ń làkàkà tí ò sinmi tọ̀sán tòru nítorí pé ó fẹ́ yí àyànmọ́ mi pò olúwa ẹ fún ní ìbáwí tó gbóná lónìí olúwa ẹ fún ní ìbáwí tó gbóná ó yá porúkọ jésù sọdàdúà orúkọ jésù ẹ̀mí mímọ́ o kàlẹ́ni náà tó ń làkàkà ó súnmọ́ mi ni ó jìnnà sí mi ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tó ń làkàkà tí ò sinmi tọ̀sán tòru nítorí pé ó fẹ́ yí àyànmọ́ mi po nítorí pé ó fẹ́ bà mí láyé jẹ́ ìbáwí tó gbóná olúwa ṣe fún lónìí lórúkọ jésù olúwa báwí fún mi ìbáwí tó gbóná àá olúwa ṣe olúwa ṣe fún olúwa ṣe fún ìwọ tó bá Íjíbítì wí lórí ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì olúwa ọ̀tá tí ò sinmi tó ń làkàkà nítorí pé ó fẹ́ yí àyànmọ́ mi pé nítorí pé ó fẹ́ bà mí láyé jẹ́ olúwa ẹ fún ní ìbáwí tó gbóná ẹ fún ní ìbáwí tó gbóná ẹ fún ní ìbáwí tó gbóná lórúkọ Jésù olúwa gbọ́ àdúrà Jésù olúwa wa ṣé orí àdúrà yẹn gbà àdúrà la fẹ́ gbà lónìí o ṣùgbọ́n ká tó gbàdúrà a ó yẹ ọ̀rọ̀ ọlọ́run wò kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ mo fẹ́ sáré lọ sínú ìwé ìfihàn orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹwàá Revelation chapter fifteen verse ten ibẹ̀ ni mo ti fẹ́ mú àdúrà títí òní jáde gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fi sí lọ́kàn ìfihàn orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹwàá mo kà báyìí mo sì gbọ́ ohùn rara ní ọ̀run wípé nígbà yìí ni ìgbàlà dé <laughs> àti agbára àti ìjọba mhm, àti agbára àti ìjọba ọlọ́run wa àti ọlá ti Kristi rẹ̀ nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde tí ó ń fi wọ́n sùn níwájú ọlọ́run níwájú ọlọ́run wa lọ́sàn-án àti lóru orí nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ohun kan jáde ní ọ̀run <laughs> ohun agbára ni sí ẹnìkan tó ń gbọ́ ohun yìí ní òwúrọ̀ yìí ohun ọlọ́run yóò jáde tọ̀ ayé rẹ wá mi ò mọ ibi tí ọ̀tá bá ṣẹ́ dé mi ò fẹ́ mọ irú ìrìn àjò tí wọ́n ti rìn lórí ayé rẹ mi ò fẹ́ mọ irú ọwọ́ tí wọ́n ń gbé mi ò fẹ́ mọ irú ogun tí wọ́n ń gbé tiẹ̀ ṣùgbọ́n torí pé o ní ọlọ́run ṣùgbọ́n torí pé ẹnìkan wà tó jẹ́ aláfẹ̀yìntì fún ọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run sọ fún èmi ó ní bí òkè ṣe yí Jerúsálẹ́mù ká ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run yí àwọn ẹni títí ẹ̀ po ó túmọ̀ sí pé ààbò ọlọ́run ò ká kúrò lórí rẹ̀ àánú ọlọ́run ò fi ọ́ sílẹ̀ <laughs> àwọn tí ó ń ba ọjà ń ba ọjà nítorí pé wọ́n rí àwọn nǹkan tí wò ó rí nípa ara rẹ̀ àwọn tó ń gbógun tì ọ́ ń gbógun tì ọ́ nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ abàmì agbára tó fẹ́ farahàn ní òní tàbí ní ọjọ́ ọ̀la èyí tí ìwọ ò tí ì mọ̀ èyí táwọn ti rí <laughs> ọ̀tá òdèdè máa bá ọjà o ọ̀tá òdèdè máa sáré lórí ayé rẹ̀ dáfídì wípé ǹjẹ́ kò wá nídìí bí ó nídìí <laughs> ó nídìí kan tá a fi ràn mí wá sáyé ó nídìí kan tá a fi ràn mí wá sáyé àràn mi sáyé láti gbogbo jésù ga ó nídìí kan tá a fi ràn ẹ́ wá sáyé ó nídìí kan tá a fi ràn ẹ́ wá sáyé àrùn ẹ̀ sáyé láti gbogbo Jésù ga àrùn ẹ̀ sáyé láti wá ṣiṣẹ́ agbára ni àrùn ẹ̀ sáyé láti jẹ́ orí kìí ṣe láti jẹ́ ìrù àrùn ẹ̀ sáyé láti máa darí àwọn ènìyàn kìí ṣe láti ṣerú ènìyàn ó nídìí tó fi rójú ráyè tí ààyè fi gbà ọ́ tí ọ̀nà fi là fún ọ tó fi lè wọ ní ayé <laughs> ìbáṣepé kò nídìí ni ìbáṣepé ọlọ́run ò ní ètò fún ẹni o ò ní lè wá sáyé ṣùgbọ́n láti ìgbà tó ti wálé ayé làwọn kan ti ń sa eré wọn ò sinmi wípé irọ́ ni kò ní débẹ̀ òun kọ́ ni yóò pàṣẹ nínú ilé yìí òun kọ́ ni yóò darí wa òun kọ́ ni yóò jẹ́ olórí a gbọ́dọ̀ bí tíwó a dojú ẹ̀ bolẹ̀ a pani a gbọ́dọ̀ gbé sínú kòtò a gbọ́dọ̀ sọ di ẹrú aṣọ ògo ara ẹ̀ ẹ jẹ́ ká gbà á wọ́n ṣe fún Jósẹ́fù bíbélì sọ pé bàbá ẹ̀ wọ̀ pẹ̀lú aṣọ aláràbarà aṣọ yẹn ní ìtumọ̀ Mhm. ibẹ̀ kọ́ là ń lọ lónìí aṣọ aláràbarà yẹn ó ní ìtumọ̀ mhm. àwọn kọ́lọ̀ tó wà lára aṣọ yẹn ó ní ìtumọ̀ àmì ni àpẹẹrẹ ni ńgbà tí bàbá ẹ̀ rán aṣọ yìí gan òye òye <laughs> ẹ pé ńgbà tí Joseph lálà tó tún lọ bá bàbá ẹ̀ bàbá ẹ̀ sọ fún pípa inú rẹ mọ́ ohun tó ń sọ ni wípé èmi àti ìyá rẹ a ó tún tẹríba fún ẹ hmm, kò lè possible pa inú ẹ mọ́ <laughs> ògo tó gbé wálé ayé níjọ́ tó wọlé ayé wàhálà ló dá sílẹ̀ nínú ayé àwọn kan hmm. níjọ́ tá bí ọ ni wàhálà ti wọnú ayé àwọn kan ní kété tí wọ́n rí ògo tó bá wá sáyé ní kété tí wọ́n rí ìràwọ̀ tó wà níwájú orí rẹ̀ ìdààmú wọnú ayé wọn ní ọjọ́ náà ni wọ́n ti ń sa eré hmm. àwọn tó ń kú wọ́n ń fa iṣẹ́ lé àwọn míì lọ́wọ́ pé ibi tí mo báṣẹ́ dé rèé ẹ ò gbọ́dọ̀ dáwọ́ dúró àfìgbà tẹ́ bá rí wípé ó wọnú kòtò <laughs> ọmọ ọlọ́run ó jẹ́ múra dáadáa láti gbàdúrà ta ló sọ fún ẹ wípé o ò gbógo wá sáyé ta lẹni tó sọ ọ́ ṣó wà níbẹ̀ nígbà tí ọlọ́run ń dá ọ ni ṣó mọ bí ọlọ́run ṣe ṣètò ayé rẹ ni hmm. ìwọ náà ti wá o wá káwọ́ gbéra ló wá ń wò ẹ ẹ mo ti gba kádàrá kádàrá òṣìwò ló ń gbà irú kádàrá òfòwò nìyẹn o jẹ́ dìde níbi tí o wà kó sọ wípé mi ò ṣe é dá dúró ẹ ò lè dá mi dúró. <laughs> gbọ́ orin ta kọ lẹ́ẹ̀kan yẹn ó nídìí kan tàfi ràn ẹ́ wá sáyé nítorí pé àrùn ẹ̀ sí ilé ayé yìí kó ba lè gbé ògo ọlọ́run ga kó lè gbé ògo ìdílé rẹ ga kó lè gbé ògo orílẹ̀-èdè rẹ ga ògo tí yóò tàn káàkiri gbogbo àgbáyé ni ọ́ bẹ́ẹ̀ ni ohun tí olúwa ní kí n sọ fún ìwọ tó ń gbọ́ mi nìyẹn ògo tí ó tàn kì í ṣe ògo tí ó tàn nínú ilé nìkan ògo tí ó tàn wọ àdúgbò tí ó tàn káàkiri gbogbo ìlú tí ó tàn káàkiri gbogbo orílẹ̀-èdè tí ó tàn lọ síbi gbogbo ògo àgbáyé sọ níbi tó wà sọ wípé ògo àgbáyé ni mí hmm, ògo àgbáyé ni ọ́ òun ṣẹni tó ṣe é dá dúró ṣùgbọ́n àwọn kan gbé ọwọ́ lé ọ ọwọ́ wọn sò ní agbára débi wípé gbígbé tí wọ́n gbé ọwọ́ lé ọ àti dìde ó di ìnira ọ̀pọ̀lọpọ̀ ohun rere tó rí pé òun ṣe ojú àlá ló ti ń ṣe é kì í ṣe lójú ayé wípé o kọ́lé o ralẹ̀ ojú àlá ni hmm. wàá máa rí rẹ pé ojú àlá ló ti ń gbẹ́ foundation ló ti gba àwọn labourer ló ti ń supervise wọn. Si Mm. ṣùgbọ́n nínú ayé àti jẹun gan ìṣòro ni ojú àlá ló ti rí pé o ti ń wa mọ́tò o rí pé ojú àlá ló ti ń wọ bàálù ló ti ń lọ lú òyìnbó <laughs> ẹlòmíì ò tí ì lóyún nínú ayé ó ti ń lálà pé òun ti ń bímọ lójú àlá iṣẹ́ àwọn tó dá ọ dúró ni lónìí ni ọlọ́run yóò fa àwọn àjàgà wọn ya kúrò nínú ayé rẹ hmm, nítorí pé ìrànlọ́wọ́ rẹ dé gbọ́ lẹ́ẹ̀kan sí ìwé revelation yẹn ìwé ìfihàn yẹn orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹwàá yẹn revelation chapter fifteen verse ten yẹn ó ní mo sì gbọ́ ohùn rárá ohùn ńlá kì í ṣe pé kì í ṣe pé ohùn yẹn rọra wá jẹ́jẹ́ kì í ṣe ohùn kẹ́lẹ́kẹ́lẹ́ ariwo ńlá ni hmm, nígbà tí inú bí ogun ọ̀run gbọ́rọ̀ pariwo sọ̀rọ̀ hmm. ìránṣẹ́ ni mo gbọ́ ní ohun rárá nínú etí mi wípé ní ìgbà yìí ni ìgbàlà dé gbọ́ ìwọ tó ń gbọ́ mi ìgbàlà rẹ dé lónìí <laughs> nítorí pé ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ nítorí pé arántí rẹ agbára tó sọ ọ́ di èrò ẹ̀yìn nítorí pé agbára yẹn ti kú a ó dá ọ padà síwájú ẹ níwájú ni ọ ò kì í ṣèrò ẹ̀yìn Mm, mm. hallelujah ẹniwájú ni ọ́ mm. bí ìgbàgbọ́ rẹ bó bá rọ̀ mọ́ ti tèmi mo fẹ́ kó dìde níbi tí o wà yẹn níbi tí o ti ń gbọ́ mi mo fẹ́ kó kó gbéra sọ mo fẹ́ kó gbé ìgbésẹ̀ mẹ́ta síwájú ìyẹn ni pé wàá gbé ẹsẹ̀ mẹ́ta síwájú one two three pé wàá wá sọ pé ẹni wájú ni mí mi ò kì í ṣèrú ẹ̀yìn <laughs> amen nípa ìgbàgbọ́ la lè fi gba nǹkan lọ́wọ́ ọlọ́run bó bá ní ìgbàgbọ́ ohun tí mo ní kó ṣe yẹn èmi tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi ń ṣe wàá gbégbèsè yẹn one two three àwa sọ wípé ẹni wájú ni mí èmi kì í ṣèrò ẹ̀yìn nígbà yìí ni ìgbàládé àti agbára wọ́n ti sọ ẹ̀dá aláìlágbára tẹ́lẹ̀ ṣùgbọ́n à ń dá agbára padà fún wọn lónìí hmm. agbára láti pàṣẹ agbára láti gba ohun gbogbo tó jẹ́ ti tìrẹ ta ti gbà lọ tẹ́lẹ̀ agbára láti gbà padà agbára láti gba ipò rẹ padà hmm. agbára láti fi ọ́ síbi tí o tọ́ sí hmm. agbára láti gba gbogbo ẹ̀tọ́ rẹ tó hàǹgì láti gbà fún ẹ agbára yẹn ti dé àti ìjọba ọlọ́run wa nígbà tí ìjọba ọlọ́run bá dé sínú ayé ènìyàn ó di aláṣẹ nìyẹn nígbà tí ìjọba ọlọ́run dé sínú ayé Jósẹ́fù wọn arántí rẹ̀ nínú ilé túbú wọn ni ẹ lọ mú wá nígbà tó ń bọ̀ tó kù díẹ̀ kó déwájú ọba wọn ni hmm, aṣọ yẹn kì í ṣe aṣọ oyè àwọn tó wà ńbẹ̀ ò mọ nǹkan tí ọba ń sọ aṣọ oyè bíi ti báwo ẹnìkan lọ mú ẹrú wá <laughs> ọba ò ṣàlàyé òun tó fẹ́ ṣe Hmm, ní ọjọ́ tí ìjọba ọlọ́run bá dé ọjọ́ náà ni ìtàn ayé ènìyàn máa ń yí padà ọjọ́ náà ni ògo máa ń fara ẹni tó ti rora ẹ̀ pin wípé òun ò lè jámọ́ nǹkan láyé ọjọ́ yẹn nǹkan yẹn á kàn ṣẹlẹ̀ lójijì ìtàn yẹn á yí padà láti ọjọ́ náà lọ irú ẹni bẹ́ẹ̀ ò tún gbóòórùn òṣì mọ́ gbà mí gbọ́ ilẹ̀ tó ń mọ́ lónìí ó jẹ́ mọ́ àwọn kan ò róúnjẹ jẹ lánàá wọ́n dẹ̀ máa ṣe rere lónìí <laughs> ṣó mọ̀ pé ó wà lára wọn. ẹ ni nítorí pé ìjọba ọlọ́run ti ọ̀rọ̀ ọlọ́run ló sọ ọ́ ibi tí ọlọ́run mú mi lọ ní òwúrọ̀ yìí nìyẹn hmm. pé ní àti nítorí pé ìjọba ọlọ́run wá ìjọba ọlọ́run wá ṣe kí ni ó dé àti ọlá ti Kristi ẹni pé ẹ rí i pé hàn e, e, e, lè gbéyàn sípò kí ọlá má fara hàn. Hmm. kò sí àbí ìwọ ti rí ẹni tó wà ní ipò tí ò sọ̀pà kọ́ sẹ́yìn tí ò fẹ́ lá òṣè òṣè ló gbà ọlọ́run tá à ń sìn kì í ṣolóṣì ọlọ́rọ̀ ni hmm. yẹn pé gbogbo ọlá gbogbo ògo gbogbo ọrọ̀ gbogbo iyì hmm, gbogbo ipá ti kristi jésù ni ọwọ́ kristi jésù ló wà òun la fi kọ́ síbẹ̀ pé àti ọlá ti kristi rẹ̀ mm, yẹn ni pé a ó fi ọ́ sípò ó sì dọ́lọ́lá ní ọjọ́ tí a ránṣẹ́ sí jósẹ́fù jósẹ́fù ò mọ̀ wípé nǹkan kan máa ṣẹlẹ̀ òun gan ti gba ká mú <laughs> nítorí pé nígbà tí ó fi ìrètí sínú ènìyàn ó nígbà tí ìwọ bá dé ipò tán ó ní rántí mi ìyẹn ní má wọ̀ọ́rì níjọ́ tí ó dé ipò ìjọ́ náà ni òun gba wájú Jósẹ́fù mọ́ tó bá ń kọjá lọ tí Jósẹ́fù bá yọjú nínú nínú kóló tí wọ́n jù sí tó yọjú lẹ́nu lẹ́kùn tó pé ọ̀gá agbọ́tí agbọ́tí ọba agbọ́tí ọba a ṣe bẹ́ẹ̀ ni pé kò gbọ́ ni bẹ́ẹ̀ ni pé kò gbọ́ èdè tó ń sọ mọ́ hmm, torí pé ipò a máa sọ̀yàn di nǹkan ẹni tí ò bá ní ọlọ́run àbí kò yé wa hmm. o ò lè o ò lè máa o ò lè ìwọ àtàwọn èèyàn ò lè jọ máa rìn nígbà tí level wọn bá change tán ìgbà yẹn ni wàá mọrú èèyàn tí wọ́n jẹ gangan ìgbà tí ẹ̀yin méjèèjì sì wà nínú òṣì tẹjọ́ ń du gàrí mu hmm, tẹjọ́ ń du aṣọ kan náà wọ̀ wàá rò pé ó fẹ́ràn rẹ̀ wàá rò pé èèyàn gidi ni ṣùgbọ́n jẹ́ kí nǹkan yí padà tán kò ní mọ̀nà ilé rẹ̀ mọ́ ìjọ yẹn náà máa ní ah, ọ̀rẹ́ rẹ ah, ìyẹn òun ṣọ̀rẹ́ mi káréèyàn bá rìn ni káréèyàn bá rìn ni nígbà tí kò tí mi ò tí ì sí nípò tí ò sí nǹkan kan tí ò séyàn tó súnmọ́ mi la fi ń bá irú àwọn yẹn náà rìn ṣẹlẹ̀ mọ̀ pé level ti change báyìí ohun tí wàá gbọ́ nìyẹn hmm, kò rántí Joseph ṣùgbọ́n nígbà tí ìjọba Ọlọ́run dé Eh, nígbà tí ìjọba ọlọ́run dé tí a máa gbé Jósẹ́fù sí ipò arántí rẹ̀ ní ibi gíga gbọ́ ìwọ tó ń gbọ́ mi ó gbàgbọ́ ó gbàgbọ́ nípa májẹ̀mú àti agbára ọlọ́run ìpè yìí oòrùn tí yóò jáde lónìí kó tó wọ̀ padà a ó rántí rẹ níbi gíga <laughs> o ò ṣàmì dáadáa a ó pè ọ́ níbi gíga bẹ́ẹ̀ ni Joseph ò mọ̀ àṣẹ jáde ẹ lọ pè wá aláàlá yẹn ẹ lọ pè wá <laughs> ohun kan wà nínú ayé rẹ tí ó fi ọ hàn tá ó fi rántí rẹ ohun kan wà nínú ayé rẹ nǹkan yẹn ni yóò fi ọ hàn àlá tí Joseph ò kà kún òun ló fi Joseph hàn gbọ́ ohun tó wà nínú rẹ tí Ọlọ́run ti gbìn sínú rẹ tó yẹ kó fi ọ́ hàn tí ayé ti pa mọ́ ọ lára lórúkọ jésù agbára jíǹde jésù kristi ó yá kó wọnú ẹ lọ hmm. kí òmíràn rẹ kó jí lójú oorun ohun rere tó wà nínú rẹ tí ọlọ́run ti gbìn sínú rẹ tí ó fi ọ́ hàn fún ọlọ́lá fún àwọn tí ó fà sípò lórúkọ jésù kristi kí ọlọ́run kó mú kó bú jáde lónìí ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa wọ́n ní lọ pè wá nígbà tí Jósẹ́fù dé ọba rí lọ́ọ̀kan ọba ní ẹ pààrọ̀ aṣọ ẹ gbọ́ mi aṣọ òṣì táyé gbé wọ̀ tán ni kò máa gbé kiri aṣọ tí wọ́n wọ̀ tán wọ̀ fún ẹ nínú ẹ̀mí tí yóò jẹ́ kó lóore àti olùrànlọ́wọ́ rẹ ó da ọmọ lórúkọ Jésù iná bọ́ lára rẹ lónìí <laughs> ọba ni ẹ bọ́ ẹ pààrọ̀ aṣọ ara ẹ <laughs> a ó pààrọ̀ aṣọ ara ìwọ náà lónìí ẹ a ó gbé aṣọ ògo wọ̀ ọ́ aṣọ ẹ̀gàn hmm. aṣọ àìnísinmi àìráàánú gbà èyí tí ọ̀tá fi wọ̀ ọ́ láti ìgbà ìwé rẹ wá lónìí iná bọ́ lára rẹ lónìí ọ̀run pààrọ̀ ẹ̀ orí bẹ́ẹ̀ jésù olúwa wa àfà jósẹ́fù sórí àga ìgbà yẹn làwọn èèyàn tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ́ mi ní àyíká rẹ nílé rẹ níbi tá a ti bí ọ ní àdúgbò ibi tó ń gbé níbi tó ti ń ṣiṣẹ́ nínú ìjọ tó ń lọ nínú ìlú tó wà yẹn gbọ́ mi wọn ò tí ì mọ ohun tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí èyí tí ó fi ọ́ hàn hmm, tí gbogbo wọn yóò mọ ohun tó ń ṣẹlẹ̀ tí wọ́n mọ irú ẹ̀dá tó jẹ́ nígbà yẹn la ó pààrọ̀ orúkọ rẹ̀ kò sẹ́ni tó tó larúkọ mọ́ Joseph lórí mọ́ hmm, ẹrú àná ó di prime minister lónìí <laughs> ọlọ́run yóò gbé ẹ dépò lórúkọ Jésù ọlọ́run yóò fàyè gbà ọ́ nítorí pé ìjọba ọlọ́run wa ó dé àti ọlá ti kristi rẹ̀ nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde tí ó ń fi wọ́n sùn níwájú ọlọ́run tọ̀sán tòru àwọn wo ló ń fi ọ́ sùn tí wọ́n ń rojọ́ rẹ kiri wọ́n ti gbé ẹjọ́ rẹ káàkiri gbọ́ mi wọ́n ní wọ́n gbé wọ́n ní wọ́n ń fi wọ́n ń fi wọ́n ń fi wọ́n ń fi àwọn àwọn arákùnrin wa sùn tọ̀sán tòru níwájú ta ni níwájú ọlọ́run fúnra rẹ̀ ìyẹn ni pé àwọn tó ń ba titi ẹ jẹ́ púpọ̀ nù wọn ni ọmọ ọlọ́run àwọn tó ń pera wọn lọ́mọ ọlọ́run tí wọ́n ń gbé orúkọ rẹ kiri wọ́n gbé lọ sọ́dọ̀ wòlíì mhm, wọ́n gbé lọ sórí òkè wọ́n á kọ orúkọ rẹ sínú pépà wọ́n á gbé lọ sórí àpáta wọ́n á gbé òkúta lé wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbàdúrà òdì wọ́n á bẹ̀rẹ̀ sí ní rojọ́ mú ẹ níwájú ọlọ́run wọ́n á lọ síwájú àwọn wòlíì ohun tó ò ṣe wọ́n á ní o ṣe <laughs> wọ́n ń fi ọ́ sùn tọ̀sán tòru ìyẹn ni pé wọ́n á ṣe ṣòru wọ́n á ṣe tọ̀sán wọ́n á lọ lórí ní òwúrọ̀ wọ́n á lọ ní ìdájí gbogbo wákàtí àdúrà ni wọ́n ń ṣe tí wọ́n ń fi ọ́ sùn níwájú ọlọ́run olúwa sọ wípé a lé wọn dànù nítorí pé aṣọ wọn dẹni ìríra níwájú ọlọ́run gbọ́ mi ọlọ́run ṣetán láti gbèjà rẹ ọlọ́run ṣetán láti gbà ọ́ ó ṣetán láti pa ìkà lẹ́nu mọ́ ó ṣetán láti pa ọ̀tá lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ rẹ gbogbo àwọn tó ń fi ọ́ sùn ó jẹ̀bi ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe wọ́n ń gun orí òkè orí òkè tí wọ́n ń gùn nítorí rẹ láti bà ọ́ láyé jẹ́ ọlọ́run yóò fi ìpè orí òkè yìí yóò fi dá wọn lẹ́bi wọ́n lọ sọ́dọ̀ àwọn wòlíì lóríṣiríṣi ìgbà tó jẹ́ pé àwọn yẹn náà wòlíì kéréte ni wọ́n ẹ̀jọ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wòlíì ni wọ́n ń gbé ọ̀rọ̀ déwájú ẹ̀ lónìí tí ò ní ṣèwádìí nítorí ohun tó fẹ́ jẹ ó lè fi owó ra ìpè ti tèmi àwọn tó mọ̀ mí mọ̀ mí dáadáa ò lè fowó ra ìpè mi ìwọ tó ń gbọ́ mi tó mọ̀ mí dáadáa ìwọ tó wà ní Amẹ́ríkà ìwọ tó wà ní UK tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń pè mí ní gbogbo ìgbà o lè ṣe ẹlẹ́rìí sí ó dẹ̀ mélòó tí mo pè ẹ́ tí mo sọ fún ẹ wípé jọ̀ọ́ àwọn ọmọ mi ò tí ì rò ń jẹjẹ ẹ sẹ́ndì báyìí sí mi ó dẹ̀ mélòó tí mo pè ẹ́ tí mo sọ pé a fẹ́ ra ilẹ̀ a ní ìdí ìrànlọ́wọ́ rẹ iye tẹ bá lè fún wa ó dẹ̀ mélòó <laughs> ó dẹ̀ mélòó tí mo pè ẹ́ pé mo fẹ́ mo ń lọ́bi kan níjọ́ báyìí máa ní ìdí bí iye báyìí iye tó lè fi sponsor mi ẹ̀ eh kò ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ mo ralẹ̀ mo rà káàkiri mi ò béèrè owó lọ́wọ́ ẹ ìbùkún ọlọ́run ni hmm. nítorí ẹ àwọn kan ò lè bá mi rán ní à ó ti le jù bẹ́ẹ̀ ni ẹni tó bá gbé òtítọ́ dání yóò le hmm. kò ń ṣe pé wọ́n sọ̀rọ̀ ibi nípa tiwa náà wọ́n ti pè wá lópùrọ̀ wọ́n ti pè wá lólè wọ́n ti pè wá lóríṣiríṣi ṣùgbọ́n a dúró lórí ìpìlẹ̀ yẹn a jẹ́ kí oúnjẹ ọba a jẹ́ kó kó báyé wa jẹ́ bẹ́ẹ̀lì sọ pé Daniel sọ pé ẹ má wọrí ẹ má fáwọn yẹn lóúnjẹ ẹ fi àwa sílẹ̀ àdídùn ọba kọ́lá need <laughs> hallelujah gbọ́ ọ̀run dá sí ọ̀rọ̀ rẹ lónìí gbogbo àwọn wòlíì tí wọ́n gbé ẹjọ́ rẹ lọ bá tí wọ́n ń gbàdúrà òdì lórí ayé rẹ láì ṣèwádìí òtítọ́ lórúkọ Jésù ọ̀run yóò lù wọ́n ọ̀run yóò dá wọn lẹ́bi wọn ó jẹ̀bi lórí ọ̀rọ̀ rẹ hmm. ìwọ ṣáàtì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ọ lónìí wípé ó tó àkókò nítorí pé ohun yẹn ti jáde ní ọ̀run wípé a fẹ́ jà fún ọ a fẹ́ gbẹ̀san rẹ lọ́wọ́ àwọn aninilára àwọn ọ̀tá rẹ yóò lè gbàdúrà wàá pariwo <laughs> olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká ọ lára hmm. jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká ọ lára bí mo ṣe fẹ́ kó kọ́kọ́ gbà á nìyẹn hmm. olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká ọ lára. má gbà fún ọ̀tá láti rí ayé mi bàjẹ́ sáré gbà orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká ọ lára o ò gbọ́dọ̀ gbà fún ìkà láti bà mí láyé jẹ́ jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká ọ lára jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká lára ṣé o sì ń gbàdúrà dáadáa báyìí Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká ọ lára Olúwa má gbà fún ọ̀tá má gbà fún ìkà láti rí ayé mi bàjẹ́ Olúwa dìde lórí ọ̀rọ̀ mi dìde lórí ọ̀rọ̀ mi dìde lórí ọ̀rọ̀ mi dìde lórí ọ̀rọ̀ mi olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ó ká ọ lára olúwa ṣe bẹ́ẹ̀ gbọ́ àdúrà jésù olúwa wa àmín afẹ́sáré gba àwọn àdúrà yẹn ní kankan mi ìfẹ́ gbà wá lákòókò púpọ̀ wàá porúkọ jésù lóhùn òkè ẹ̀yin agbẹ̀san ẹ̀jẹ̀ <laughs> ẹ ò lè rí mi pa ẹ lọ para yín ní orúkọ jésù ẹ̀yin agbẹ̀san ẹ̀jẹ̀ ẹ ò lè rí mi pa ó yá ẹ para yín ẹ pé orúkọ jésù ẹ sọdàdúà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ ẹ̀yin agbẹ̀san ẹ̀jẹ̀ ẹ ò lè rí mi pa <laughs> ẹ lọ para yín ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ gbẹ̀san lára mi <laughs> ẹ̀yin tá à ń pè ní agbẹ̀san ẹ̀jẹ̀ ẹ gbọ́ o ẹ gbọ́ o ẹ gbọ́ ẹ gbọ́ ẹ báyìí ni olúwa wí ẹ ò lè rí mi pa ó yẹ ẹ lọ para yín ẹ lọ para yín ẹ lọ para yín ẹ lọ para yín ẹ lọ para yín ẹ lọ para yín gbogbo ẹ̀yin agbẹ̀san jẹ lórúkọ Jésù tẹ́ ò sinmi lórí ọ̀rọ̀ mi ẹ para yín lónìí ẹ para yín lónìí ẹ para yín lónìí ẹ para yín lónìí ẹ para yín lónìí ẹ para yín lónìí lórúkọ Jésù ẹ para yín ẹ para yín Jésù Olúwa wa tún sáré gba eléyìí já lára mi ẹ̀yin ará ilé abatẹnijẹ́ kan ṣe kí ni kan já lára mi gbogbo àwọn tó ń pera wọn lára ilé ṣùgbọ́n tó jẹ́ bàtẹ̀nijẹ́ ni wọ́n hmm. àwọn tó ń bẹ rẹ́rìn tó sọ pé ẹbí rẹ làwọn jẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn náà wà nídìí ọ̀rọ̀ rẹ hmm. mo sọ fún wa lánàá kò sẹ́ni tí ò lè ṣe ọ́ <laughs> àwọn aráalé àwọn aráalé samsoni àwọn ni wọ́n dé wọ́n dé pẹ̀lú okùn wọ́n sì fà á lé àwọn filistini lọ́wọ́ lọ ka bíbélì hmm. kò lè kò rí nǹkan kan ṣe hmm. nígbà tí jésù dé ibi tá a ti bí tó fẹ́ ṣiṣẹ́ agbára hmm. wọ́n sọ fún kò sáyè jésù ò rí nǹkan kan ṣe sí ọ̀rá fi wọ́n sílẹ̀ amen tàwa ni ìwọ wàá máa sọ̀rọ̀ ara èmi èmi ìṣẹ̀yìn àkèsè ìwọ ìwọ tó jẹ́nu agolo ló wà ó jẹ́ pariwo <laughs> ẹ̀yin ara ilé abatẹnijẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ já lára mi ẹ já pé orúkọ jésù sọ́dàdùà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ ẹ̀yin ara ilé abatẹnijẹ́ <laughs> kí lẹ̀ ń ṣe láyìíká mi èyí tẹ́ ṣe lórí ọ̀rọ̀ mi tó ẹja lára mi ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹyin ara lé agbatẹnjẹ mi ìfẹ́ mẹni tó jẹ́ ìwọ tó súnmọ́ mi tó ró mi kiri tọ̀sán tòru tó fẹ́ bà tèmi jẹ́ já lára mi lórúkọ Jésù já já ẹyin ara lé agbatẹnijẹ ẹja lára mi ẹja lára mi ẹja lára mi ẹja lára mi ó jẹ́ gbàdúrà yẹn dáadáa ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ẹja lórúkọ jésù ẹja jésù olúwa wa àmín ó jẹ́ gbàdúrà dáadáa agbára tó ní kí n lọ lo ọlùdé nínú agijù a bá ń sọ̀rọ̀ agijù à ń sọ̀rọ̀ nípa ibi tí ò sí nǹkan kan agijù agijù ara wà agijù ẹ̀mí wà ani lọ sinmi lágìjù ẹ̀yin agbára tẹ́ni lọ sinmi lágìjù tẹ́ni lọ máa gbénu aṣálẹ̀ ẹ̀ nígbà tó bá sọ pé a fẹ́ ṣe nǹkan báyìí o a nídìí báyìí níṣẹ́ lòun máa tẹ́wọ́ ní kò sí ìran kúkú mọ̀ pé kò sí kò sí hmm. èyí tó yẹ kó jarẹ̀ gbà èyí tó yẹ kó pariwo olúwa <laughs> gbé mi jáde kúrò nínú agijù ìrìn agijù yẹ mí gbé ilé mi kúrò nínú agijù ta ló kọ́lé fún mi nínú agijù tó ní máa gbénu agijù olúwa yà ń wèrè <laughs> àwọn àdúrà tó yẹ o gbà nìyẹn pariwo ẹ̀yin agbára tẹ́ni kí n lọ sinmi nínú agijù lórúkọ jésù ẹ sọ gbogbo àṣẹyìn nù ẹ sọ gbogbo àṣẹyìn nù lára mi ẹ̀yin agbára tẹ́ni lọ sinmi lágijù ẹ sọ àṣẹyìn nù lára mi ẹ sọ àṣẹyìn nù lára mi ẹ sọ àṣẹ yín nù lára mi ó yá orúkọ yín sọ ní àdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ wò agbára tó ní lọ sinmi lágìjù tó ní kí n lọ lu ọlúdé nínú agíjù lórúkọ Jésù sọ àṣẹ rẹ nù lára mi àṣẹ tó ń lò lórí ayé mi ó yá sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù sọnù lórúkọ Jésù sọ àṣẹ rẹ nù lára mi sọ àṣẹ rẹ nù láyé mi nínú ayé àwọn ọmọ mi sọ àṣẹ rẹ nù lórúkọ Jésù Kristi ẹ̀yin agbára tẹ́ ẹ fẹ́ kí n wà ní ìgboro tẹ́ ní lọ sinmi nínú aginjù lórúkọ Jésù ẹ sọ àṣẹ yín nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù ẹsọ àṣẹyìn nù lórúkọ jésù ẹsọ àṣẹyìn nù jésù olúwa wa àmín jésù kristi olúwa wa <laughs> ó jẹ́ gbàdúrà amen <laughs> ah ẹ pariwo olúwa ibo ni wọ́n tà mí sí tán ni máa lọ sìnrú ẹ mo wà nínú program kan níjọ́ kan ẹ̀yin invite mi ní Ìbàdàn a pe àdúgbò yẹn ní ẹlẹ́wìí odò ní Ìbàdàn ìṣòro ni nígbà tí programu bẹ̀rẹ̀ tí àdúrà gbóná bẹ́ẹ̀ ni mo rí láṣìmí ní ojú ni mo rí wájú ìránṣẹ́ ọlọ́run yìí ni wọ́n kọ for sale gbọ́ mi dáadáa ìránṣẹ́ ọlọ́run ni mo rí wọ́n lé bẹ́ẹ̀lì wájú orí ẹ̀ pẹ̀lú for sale mo ní jésù olúwa wa mo ní ẹsikísà èmi ò sì mọ bí èèyàn ṣe ń ráìdì ọ̀rọ̀ bó lúwa bá fi nǹkan hàn mí wájú gbogbo èèyàn lèmi ti máa sọ torí tó bá ṣẹlẹ̀ tán wọ́n tún lè jẹ́ ẹlẹ́rìí ìwọ tó sọ pé kò sí wòlíì tágbólé yín ló ti kú o wòlíì ṣì wà o <laughs> mo ní ẹsikí sá ẹ láti gbàdúrà sá wájú orí yín mo rí pé wọ́n kọ for sale wọ́n fẹ́ ta yín àwọn náà ti ta òun already àwọn ẹ̀ pààrọ̀ sáà ó ní ọ̀sẹ̀ tó kọjá lòun ta odindi mọ́tò ní four thousand naira nítorí pé àwọn fẹ́ jẹun ìránṣẹ́ ọlọ́run ohun tí mò ń sọ kì í ṣe àhesọ kì í ṣe ọ̀rọ̀ pé ẹnu ẹ̀ dùn ohun tó ṣẹlẹ̀ kí ènìyàn ta odindi Benz one eh, Benz one eighty eh, Benz one ninety Benz one ninety kéèyàn tà ní four thousand naira four thousand naira nígbà tí o sọ oúnjẹ ilé tẹ́bi ń pa wọ́n mọ́ hmm. ó sì ń gbàdúrà fún àwọn kan wọn ò rántí rẹ̀ hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wá wa ìránṣẹ́ Ọlọ́run wá gan ó lè ní wọ́n kì í ṣe pé wọ́n fẹ́ràn wa ayé wa ò bá bàjẹ́ kó kàn wọ́n ẹ òun ni mo sọ yẹn òun gbọ́ mi nígbà tí ẹ bá ní ìṣòro lẹ máa máa sáré tọ̀ wòlíì lọ àdádi ìkíní kan wòlíì á sì gbàdúrà ṣe gbogbo ẹ ṣùgbọ́n ẹ ti gbà wípé èèyàn ni ẹ ti gbà wípé òun náà ní bùkátà hmm. a ó ń gbàdúrà fáwọn èèyàn wọn ò rántí rẹ̀ láti ṣe lóore wọn ò béèrè bóyá àwọn ọmọ ẹ jẹun ọ̀tá tó fẹ́ ba tiẹ̀ jẹ́ tó fẹ́ tà ṣe rò pé nítorí ogun ìdílé rẹ̀ ni ẹnìkan ló gbàdúrà fún o ẹnìkan ló tú sílẹ̀ o lọ́wọ́ afẹ́ gbẹ̀sán náà ni wọ́ a ó ba ọkàn lẹ̀ ọmọ táwọn ò lè fọwọ́ kan òróró ẹ̀ ṣùgbọ́n wọ́n lébẹ̀lì fọ́ sẹ́ẹ̀lì mọ́ wọ́n di gbogbo ọ̀nà mọ́ ẹni tó gbàdúrà fún táyé ẹnìyẹn dá ẹnìyẹn ò padà wá ọkọ̀ rántí ẹ̀ o ó gbàdúrà ibo ni wọ́n tà mí sí tán ni lọ sèrú olúwa fi ẹ̀jẹ̀ rẹ rà mí padà rà mí padà rà mí kúrò lóko ẹrú rà mí kúrò lóko gbèsè ẹ rà mí kúrò lóko ìyàgàn olúwa rà mí padà ẹ pọ́nkọ́ jésù ẹ sọ̀dà àdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o ibo ni ọ̀tá tà mí sí ibo ni wọ́n tà mí sí tògótògó olúwa fi ẹ̀jẹ̀ rà mí padà ẹ̀jẹ̀ rẹ olúwa fi rà mí padà fi rà mí padà fi rà mí padà fi rà mí padà fi rà mí padà fi rà mí padà fi rà mí padà fi rà mí padà fi rà mí padà fi rà mí padà lórúkọ jésù olúwa fẹ̀jẹ̀ rà mí padà olúwa rà mí padà olúwa rà mí padà olúwa rà mí padà olúwa rà mí padà olúwa rà mí padà olúwa rà mí padà lórúkọ jésù olúwa rà mí padà rà mí padà rà mí padà rà mí padà olúwa ṣe bẹ́ẹ̀ gbọ́ àdúrà jésù olúwa wa gba kan yìí sí i gba ìyọkàn yìí sí ọlọ́run fi sí mi lọ́kàn pé ká gbé ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan kalẹ̀ hmm, kò ní jẹ́ àárọ̀ kùtùkùtù báyìí tó bá yẹ jẹ́ màá send the information eh, link yìí sì kọ́ la máa lò a máa bọ́ sórí sórí platform mi eh, so a fẹ́ ṣe ìsọjí ọjọ́ mẹ́ta yóò sì ní agbára hmm, èmi àti ìránṣẹ́ ọlọ́run kan lájọ máa darí yín nínú àdúrà jọ̀ọ́ nígbà tí o bá rí mẹ́sáàgì mo fẹ́ kó wá gbogbo àyè láti join mm. ó máa jẹ́ live program kò ní jẹ́ recorded one live program ni ó sì máa ní agbára wàá gbọ́ ohùn olúwa mi sọ pé a máa ka bíbélì a máa ka bíbélì ṣùgbọ́n wàá gbọ́ ohùn olúwa yẹn ni pé wàá gbọ́ báyìí ni olúwa wí hmm. wàá gbọ́ ohùn ọlọ́run látòrí ìtẹ́. Hmm wàá gbọ́ ìtọ́ni wàá gbọ́ ìdarí ẹ̀mí mímọ́ nígbà tó bá tó àkókò màá sẹ́ndì sí wa màá announce ẹ̀ ọdún yìí ó fẹ́ o kọ̀ wá ṣe rere <laughs> ohun tó lé ní ọdún tó kọjá tọ́wọ́ rẹ ò bà lọ́dún yìí ó di dandan o gbọ́ mi dáadáa kí ni mo pè dandan ni ọwọ́ rẹ gbọ́dọ̀ bà á wà làlùyọ wà pàṣẹ níbi gíga bí olúwa àwọn ogun ti ń bẹ bí ó ti ń bẹ láàyè gbọ́ àwọn ọ̀tá rẹ yóò lọ sí ìsinmi bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀run yóò fún wọn ní compulsory retirement a máa retire wọn gbogbo àwọn tó ń yọ ẹ lẹ́nu hmm. àwọn tí ò ṣetán láti jáwọ́ a máa retire wọn by force by fire compulsory retirement ni ọlọ́run yóò fún wọn amen gborúkọ <laughs> jésù lòun òkè ẹyọ kan tó kù náà ni sọ fún ọlọ́run olúwa ọlọ́run lé bàbá mi olúwa gbé e pa lónìí <laughs> ọlọ́run lé bàbá mi àti ọlọ́run lé ìyá mi olúwa gbé e pa kò yí ẹ ẹ ń ṣàlàyé àwọn kan wà tó ń pera wọn lọ́lọ́run níbi tá a ti bí ọ wọ́n á ní níwọ̀n ba ìgbà táwọn bá ṣì wà láyé lágbájá ọmọ lágbájá ò ní ga kò ní ṣe rere wọ́n ti dọ́lọ́run àwọn ni wọ́n ń kọ̀ǹtró àyànmọ́ àwọn ológo ilé yín náà jẹ́ kó lógo kankan ó ti dìde ṣe o rò pé bẹ́ẹ̀ náà dẹ lòṣìṣẹ́ ń ta àwọn ọmọ ilé yín tó irọ́ kódà inú àwọn tó ti lọ tó ti kọjá lọ a rí àwọn tó jẹ́ pé ògo wọn gan ju ti tiẹ̀ gan lọ ṣùgbọ́n wọn ò jẹ́ kí wọ́n rí ògo lò àwọn ọlọ́run yẹn ni ìpè kò ń ṣe nínú ilé yìí mo sọ fún ẹlẹ́kan bí àwọn náà ṣe ń lọ náà ń faṣẹ́ lé ọmọ wọn lọ́wọ́ tàbí ẹlòmíì ládùúgbò pé ẹ máa mójútó ibi tí mo bá ṣẹ́ dé o pariwo ló mú òkè ọlọ́run lé bàbá àtìyá mi tó jẹ́ pé ògo àwọn ọmọlé wa ló ń jẹ tó ń jẹ olúwa ẹgbẹ́ pa ẹ mi lẹ́nu ẹ̀ ẹ pa ẹ pa ẹ pa ó yá kórìkò yín sọ́dà àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ọlọ́run lé bàbá mi àti ọlọ́run lé ìyá mi tó jẹ́ pé ògo àwọn ọmọ ológo lé wa ní oúnjẹ tó ń jẹ olú ẹ pa ẹ pa ẹ pa ẹ pa ẹ pa ẹ pa <laughs> ọlọ́run lé bàbá mi <laughs> tó jókòó tó ní níwọ̀n ba ìgbà tóun bá wà láyé ẹ èyí tó ṣe láyé ti tó olú ẹ̀ pa á lórúkọ jésù kristi kí ilẹ̀ òní tó ṣú olú ẹ̀ pa á kí oòrùn tó jáde tí yóò jáde lónìí kó tó wọ̀ padà olú ẹ̀ gbé pa ẹ̀ gbé pa ẹ̀ gbé gbìn ẹ̀ gbé pa ẹ̀ gbé pa ẹ̀ gbé pa ẹ̀ gbé pa ẹ̀ gbé pa ẹ̀ gbé pa ẹ̀ gbé pa ẹ̀ gbé pa gbọ́ àdúrà jésù olúwa wa rí i dájú pé o gbàdúrà yẹn dáadáa. kó tún gbà nígbà tí àyè bá tún wà àwọn àdúrà yìí mo fẹ́ kó gbà wọ́n dáadáa èsì ayọ̀ yóò jáde hmm, rántí <laughs> ohun yẹn jáde láti ọ̀run wa ni pé ìgbàládé àtú ọ sílẹ̀ ó tún jagun mọ́ ọ gbogbo ọwọ́ tó ń tẹrí ògo rẹ ba ìdá gé dànù ohun tí wọ́n jí lọ nínú ayé ẹ tó sọ ọ́ di ohun tó dà yìí lórúkọ Jésù ọ̀run dá padà ilẹ̀kùn àánú ńlá ṣí fún ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kí ilẹ̀kùn ọjọ́ tòní kó tó di gbígbé tìpa wàá lẹ́ẹ̀rí ayọ̀ ìrànlọ́wọ́ tó sá fún ẹ tẹ́lẹ̀ ó padà wá lórúkọ Jésù Kristi níbi gíga àrántí rẹ lọ ṣe rere lọ rí àánú gbà ìyanu ńlá farahàn nínú ayé rẹ ó ti rí bẹ́ẹ̀ ògo ní fọlọ́run lókè ọ̀run jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù orúkọ mi ni olúṣọlá ṣọbọwálé láti iléeṣẹ́ ìrànṣẹ́ bámọ gíga prophetic ministry yẹ bá nílò ìrànlọ́wọ́ àdúrà àbúfẹ́ kí n bẹ gbàdúrà lórí ohunkóhun àbò ní ìbéèrè kankan tó ń ru ẹ lójú o lè pè mí sí orí ẹ̀rọ yìí ó yé tó three three nine zero one seven five nine tàbí zero eight zero five six five four one zero zero three màá dá ẹ lóhùn ohun gbogbo tó bá béèrè màá màá fún ẹ ní èsì ẹ màá dá ẹ lóhùn ẹ yóò dára fún wa wàá ṣe rere o jésù olúwa wa àmín god bless you.